In uh, together here in the mosque, Uh, inshallah, we are still under uh, the chapter of wudu ablution. It is reported or related by Talha, the son of Musabib. He said he had this word from his uh, father, and his father also had it from the Prophet sallallahu alaihi his grandfather. I said uh, his grandfather said he had the Prophet sallallahu alaihi wasallam or he saw the Prophet sallallahu alaihi wasallam separating between rinsing of, uh, of the mouth and inhaling and exhaling water uh, from the nose. This hadith is weak and uh, according to the scholars, they say the hadith has in its in its chain uh, a man called uh, ibn Abi Sulaym is regarded as a weak person in hadith. So the hadith is not authentic. Simply, the hadith is telling us that we should separate the water or we should take another water after rinsing the mouth when we want to sniff uh, water in our, into our nursery we have to take another water but uh, this hadith is weak then the other hadith telling us about this also is uh, reported uh, or related by Ali radiallahu anhu He said the Prophet sallallahu alaihi wasallam rinsed his, uh, his uh, mouth, snipped water into his nose twice. Then the way he did this is that when he rinses his water and sniffs, uh, sniffs uh, water in his nose, he did that from the same palm uh, he took water uh, the, the, same uh, the, the, the, same palm that he took water from that is when he just uh, when he took water he, he did this with the water he has taken without taking another separate water so this hadith is telling us that we can just take water then we inhale and uh, we rinse our mouth and inhale and exhale water and say that with that water we took that means we are going to do this uh, three times without taking another water this hadith is authentic as reported by uh, abu dawud and nasai then the Other method is that it's based on the hadith related by Abdullah son of Zayd. He said, when explaining how the Prophet وسلم, performed his ablution, he said, ثم أدخل يده فمضمض wasdan shaka min kafrin wahid. He said, he puts his hand in the water and rinse, rinse uh, his mouth, inhale and exhale water from his uh, nose, from his uh, from his palm, that is, with with the water he has taken then he did this three times that means you take water you put little in your mouth then you you you, you use the other uh, part to sniff water in your nose then you take another water and you do this three times so this the best way we can uh, this is the best way you can take that is taking the water three times raising one's mouth and inhaling and exhaling water uh, in the nose or from the nose so we can do either of the second or the third one so both are correct then another hadith is about washing oneself uh, leg. It is reported by Anas radiallahu anhu. He said, the Prophet sallallahu alayhi wa sallam wa rajulan wa fi qadami mithlu dhufri lam yusibhu al-ma. He said he saw a man and he has not washed or he did not wash some part of his leg and he told that person object for asking wudu at go back and uh, do your wudu do your ablution well that means it is compulsory for on us to wash all part of our all the areas that we are washing in in ablution that is one then asking the person to go back and uh, do his uh, admission well means that if the time is not far, he can go back and just watch only the part he left. But if the time is so far that uh, even the other part has dried, then it is better for him to start the ablution afresh. Then the last hadith is about uh, what we see. Now, it's we've mentioned this hadith before. That is the uh, quantity of water to use when performing ablution or when having our ghusl The Prophet sallallahu alaihi wasallam used to perform ablution with the with mud that is the water that is of volume of mud. So that is the water that the Prophet sallallahu alaihi wasallam used in performing ablution. Then the one he used in taking his uh, ghusl is four mud. or five mode. So that means we can use this tool. but it's, as we have said before, that it is not compulsory that we use the same mode as the prophet used. But what is important is not to waste water. Then, lastly, uh, what to say after ablution. It is re related by Umar anhu that whoever said this after performing ablution we enter al-jannah the prophet sallallahu alaihi wasallam said ما منكم من أحد يتوضأ فيسبق الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية He said, no one will say this after performing ablution, that is, Ashadu Allah ilaha illallah, I bear witness that there is no deity worthy of worship except Allah alone. He has no partner. And I bear witness that Muhammad is the servant and message, uh, messenger of Allah, except that the eight doors of the paradise uh, will be opened for him and he will, he will, he will enter the paradise from any door he wishes. Then in the in another relation reported by uh, Tirmidhi, he said that after saying that, we also say Allahumma ja'alni min at-tawwabin واجعلني من المتطهرين Oh Allah, count me among the among those who sincerely repent to you and count me among the uh, those who are purified or purify themselves. So this hadith uh, uh explain or tell us what to do after performing ablution. Apart from this, There is no authentic hadith telling us the prayer we do when performing ablution. Uh, some people do say that when you are performing ablution, you have to say some prayer when you wash your hand or you rinse your mouth and so on. These hadith or this uh, dua, this prayer, they are not from the Prophet sallallahu alaihi wasallam. May Allah uh, give us the understanding of what has been said. Assalamu alaikum wa rahmatullah. Now. Now, wọ́n ó dáràn kó gbààwẹ̀ ṣé yóò gbààwẹ̀ yẹn léra ni àbí ó lè gbà á lọ́tọ̀ọ̀tọ̀ ní ṣókí àǹfààní wà fún kó gbà á ní ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé kò sí májẹ̀mú pé kó tẹ̀ léra wọn níbẹ̀ nítorí náà ó lè gbà kan lénìí kó gbà kan ní ọ̀la ọ̀túnla kó tún fi ọjọ́ tó tẹ̀lé yẹn lẹ̀ tún gbà míì kì í ṣe dandan ni kí ó gbà á tó tẹ̀léra wọn síwájú ká tó dáhùn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àwọn ìbéèrè mẹ́ta kan wà á tún fẹ́ kọ́mọ sí nínú àwọn ìbéèrè tí wọ́n béèrè ní ọ̀sẹ̀ tó lọ òun náà nípa pé hadith kan bẹ tí ó sọ pàtàkì ìgbàwẹ̀ ní àwọn ayamu àti pé ǹjẹ́ hadith bẹ tí ó gbé ayamu wá hadith mẹ́nu sahih ibnu hibban tí ó gbé wá pé àwọn ayamul bíbì ní òun náà ni ọjọ́ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kẹẹ̀dógún hadith abudulayi ni hadith náà sheikh alalbani wọ́n ní hadith náà ní àlàáfíà bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn àfá ayamul bíbì ní ẹnu kò lórí rẹ̀ pé ọjọ́ wo ló jẹ́ ó ń bẹ́nu wọn tí wọ́n ní àti ẹgbọ́dọ̀ sọ pé ọjọ́ báyìí ó ń bẹ́nu wọn tí wọ́n bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlá ṣùgbọ́n hadith yẹn ní ó fẹ́ yanjú ọ̀rọ̀ bákan náà hadith tí wọ́n máa ń sábà fi ṣe ẹ̀rí lórí ayamu bid òun náà ni àwọn ahadith tó wá nípa pípa gbàwẹ̀ ọjọ́ mẹ́ta lóṣù kan hadith yẹn náà wá láti ọ̀dọ̀ àbúdárí pé ẹni tó bá gbàwẹ̀ ọjọ́ mẹ́ta lóṣù kan ni ó dà gẹ́gẹ́ bí pé ó fi gbogbo ọdún gbàwẹ̀ ni ṣùgbọ́n ṣé ó sọ pé ayamu bídì ni kò mú wá bẹ́ẹ̀ ṣùgbọ́n hadith yẹn ní ìmáàmù Bukhari wọ́n fi ṣe àbí hadith ká gbàwẹ̀ ní ọjọ́ mẹ́ta ní oṣù wọ́n fi ṣe ẹ̀rí fún àwẹ̀ ayamu bídì Wallahu ta'ala then nípa pé èèyàn kéhun èèyàn ṣe sútúà àbí ẹni tí ò ṣe sútúà àkọ́kọ́ náà a sọ fún ẹ pé tá a bá kéhun ní bóyá wà lè ní àbáwà mọ́ṣálásí aláti ṣe sútúà àwa ṣe sútúà ẹni tó wá fẹ́ kọjá ṣó láǹfààní àti gbáwájú wa ó lè gbáwájú wa tí ó bá jìnà sí wa kí wá lòdì wọn jíjìnà ẹni àwọn àfáà náà ní ọ̀rọ̀ lórí ẹ̀ ó ń bẹnu wọn tí wọ́n sọ pé òdiwọ̀n jíjìnà ẹ òun náà ní òdiwọ̀n tí a bá wo ibi tí ó dúó sí títí dé ibi tí ó fi kan tí ó fi kan orí tí ó fi orí kàn ó túnmọ̀ sí pé èyí tó bá ti jù yẹn lọ wọ́n ni ẹni náà lè gbáwájú yẹn arínú wọn tí wọ́n sọ pé yóò tó ìgúnpá mẹ́ta èyàn ni pé lẹ́ǹtì mẹ́ta ní láwọn láàrin ẹni tó dúó tó ń kírun àtẹni tó fẹ́ gbáwájú rẹ̀ kọjá tó bá ti wá tó yẹ ní ẹni yẹn lè gbáwájú rẹ̀ kọjá àwọn míì tún sọ míì ṣùgbọ́n èyí tó dáa jù nítorí pé kò sí hadithi kan tó wá lórí òdiwọ̀n ààlà tó gbọ́dọ̀ wà láàrin ẹni tó ń kírun àtẹni tó fẹ́ gba wájú rẹ̀ kọjá nígbà tí ò bá ti ṣe sútúọ̀ tó bá ti ṣe sútúọ̀ ni àákọ́ gba ẹ̀yìn sútúọ̀ kọjá ni ìyẹn kò ní kò sí ìṣkálu bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò ṣe sútúọ̀ kárí pé àjìnà sí náà tá a bá ti gba iwájú rẹ̀ kọjá tó bá tó lẹ́ǹtì mẹ́ta ni eléyìí ń dáa ju àbí kó tún jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò sí hadith kan pàtó tí ó ń sọ̀rọ̀ nípa ìyẹn then ọ̀rọ̀ nípa nǹkan tá a bá fẹ́ fi ṣe sútúọ̀ náà báwo ló ṣe gbọ́dọ̀ ga sí èèyàn náà ní asọ̀fún ẹ pé nǹkan tí ànábì fi ṣe òdiwọ̀n rẹ̀ tó fi mákòjúwe rẹ̀ wá òun náà ni ìjókòó tó máa ń wà lórí ẹṣin so àwọn àfá ó mẹ́nà àfá tí wọ́n sọ pé ìjókòó yẹn ní o máa ń tó lẹ́ǹtì kan so gíga yẹn ní ó gbọ́dọ̀ tó lẹ́ǹtì kan ṣùgbọ́n àyínà àfá tí wọ́n sọ pé ìjókòó tó máa ń bẹ lórí ẹṣin ìyẹn náà máa ń yàtọ̀ síra wọn àwọn míì ò ní tó lẹ́ǹtì kan àwọn míì máa tó lẹ́ǹtì kan nítorí náà téèyàn bá lo nǹkan tó ga tí ò tó lẹ́ǹtì kan ní wọ́n ní èèyàn náà kò sí láìfin mẹ́ náà ká padà sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n béèrè ìyẹn nípa pé kí ló dé tàbí sọ pé mùsùlùmí ò gbọ́dọ̀ ṣiṣẹ́ ní báńkì ìdí ni pé báńkì ní ó jẹ́ ilé kan tí wọ́n ti ń ṣe rìbá bẹ́ẹ̀ sì ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọ̀rọ̀ nípa rìbá ní ó sọ nínú àyà al-Qur'an ní inú suratul Baqara lọ́wọ́ gbẹ̀yìn ọlọ́wọ́ bá ó fi odindi péjì kan ó fi sọ̀rọ̀ nípa rìbá débi pé nǹkan tọ́lọ́wọ́n bá fi bẹ̀rẹ̀ ni pé alladhina yaquluna riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas ọlọ́run ní àwọn tí wọ́n ń jẹ rìbá ní wọn ní dìde ń jọ ndàlkìámà àyàfi ní dìde ẹni tí àṣetọ́ni ti fọwọ́ bà tálùjọ ló ti kọlù tó ti yá wèrè òun náà ni wọ́n gbé wọn dìde jọ ndàlkìámà nínú àwọn kan táà fi mọ̀ pé rìbá nǹkan tó lágbára ni ọlọ́wọ́ ọba ní fàdánù bí hagbin mínàlá ọlọ́wọ́ ní àwọn tí wọ́n ń jẹ rìbá ní kọ́ múrò ogun dẹ̀lé tẹ́ dé owó ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala láàrin yẹn ló máa wò pé kí ló ń jẹ rìbá anábì sallallahu alayhi látàkúlò ríbà àdàáfẹ́ mọ́dọ̀ àfà náà ríbá ní oríṣiríṣi ọ̀nà ló máa ń gbà wá ó lè jẹ́ yámi ní 10 naira káàwá ṣe kí ni káàwá fi 20 naira san padà eléyìí ní nọ́sùkọ̀ àrígbéwá eléyìí sì ni ríbá àwọn aláìmọ̀kan tí ànábì sallallahu alaihi wasallam tó bá wọn lórí ẹ̀ tí Al-Kùránì ti torí ẹ̀ sọ̀kalẹ̀ a sì pé operations àwọn bank operation àwọn banks ní lásìkò tá a wà yìí èyí tó ga jù nínú operation wọn náà ní kíni kí wọ́n yá àwọn èèyàn lówó wọ́n yá 1 million wọ́n fi san kíni wọ́n fi san 1 million 100,000 bóyá lẹ́yìn oṣù kan wọ́n lè ní 10 percent lẹ́yìn oṣù méjì wọ́n lè 20% eléyìn kò sí èméjì ń bẹ̀ pé rìbá ni yàtọ̀ sí àwọn transactions míì náà tó yẹ pé ó kó rìbá sínú bóyá èyí táwọn báńkì ń ṣe ni àti èyí táwọn ẹlòmí ń ṣe bẹ́ẹ̀ sí ní anábì wa mukilahu wa anábì sallallahu alayhi wa sallam ó sọ pé ọlọ́run ọba ṣẹ́bi lé ẹni tí ń jẹ rìbá ìyẹn ni pé òun ni òun ń gba rìbá lọ́wọ́ àwọn èèyàn àtẹ́ntí ń fúnni àtẹ́ntí gbà lọ́lọ́run ọba ṣẹ́bi lé bákan ẹni tí ń bá wọn kọ́ọ́lẹ̀ àti ẹni tó wọn náà bá wọn ṣẹ̀rí sí tí wọ́n bá ń ṣiṣẹ́ báǹkì ní yóò jẹ́ kan nínú mẹ́rin yìí ìsáyẹ́dà kó jẹ́ pé ẹni tí ń fún yàn rìbá àbẹni tí ń gbà àbí ẹni tó ń bá wọn kọ́lẹ̀ àbẹni tó ń bá wọn ṣẹ̀rí sí nítorí pé kò sí bí báńkà ṣe fẹ́ ṣe tí ò ní kó sínú nǹkan nínú nǹkan mẹ́rin nítorí náà láti sọ pé mùsùlùmí tó bá máa pàtàkì ẹ̀sìn ẹ̀ tó sì ń retí àti pàdé ọlọ́run kò gbọ́dọ̀ ṣiṣẹ́ mẹ́rin nítorí pé operation wọn ní nǹkan tí wọ́n máa lé lórí nǹkan tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀n ni yàtọ̀ síyẹn ní àwọn nǹkan míì náà tún wà tí wọ́n tún ṣe tó tún jẹ́ ìwọ̀ eléyìí ni ọ̀rọ̀ ní ṣókí àlàyé yóò tún padà wá lórí ẹgbàta bá ń sọ̀rọ̀ rìbá àlàyé tí wá lórí ẹ̀rí náà tẹ́lẹ̀ náà náà. jánu nínú tọ̀gbọ̀ àbí wọ̀ jánu nínú tọ̀gbọ̀. bẹ́ẹ̀ni àwọn àfáà míì wọ́n dọ̀ àfáà àwọn àfáà míì dọ̀áfà àdéhìsì yẹn ìyẹn ni àlékún pé Allahumma ja'alna tawwabin wa ja'alna minan tatahirin ó sì mẹ́nu àwọn afáà mi tí wọ́n gba wọlé pé àdéhìsì yẹn kọ́ àdéhìsì tí ó lálàáfíà ni inṣáàlá ẹjá sọ àwọn ìbéèrè tó kù di ọjọ́ mi àkúlùkọ̀lẹ̀ sàkúlẹ̀ ní wọ́n lọ́kọ̀ọ́ náà wọ́n